النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ووحيت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين الحمد لله àbúdá aláàbò kàlákà wà tààlà ikú ààrẹ jíjọ alápàpàá ni olóòjì máa fi ọ̀dá àárín ajá ní kàràtò tẹ̀sílẹ̀ kòrán ló fi sàmbárká òṣìṣẹ́ ọ̀dá àárín ajá ní àwọ̀kàárín ajá ní ọjọ́ máa lọ́kà tó kàràtò wà ẹ̀rẹ̀gì ayé kàràtò anáyé ọ̀jí ìkùnmọ́ àwọn anyá àgbàlù Kùránì kára lórí ọkọ̀ alo Imam Malam Muhammad Rabi àwọn anyá kó yí wa dáradára bí ìsìnlá lórí àkàdé wọn abájọra lórí òun ti fẹ́ bọ̀ lórí aya aya orí orílẹ̀-èdè wàtò wáyà 39 bí ìsìnlá اللهم لك وجودك وفيه وأولاد ولك يسمع وإولادك لا يزول اللهم تقول بالأرض ويقوم يقوم يرجع وسجاد ربك اليوم أقول لكم أقوان ودو أتقل برجوع يقوم رمضة فأجرون أجزاء بالقلساتين وقوم بردوها لنورا قلساتين ويوم الشهر على بسم الله

أكبر بارك الله فيك وجزاك الله خيرا وزادك الله حرصا في الدين آه، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم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 adáyẹ̀lẹ́ yẹ kẹwé yìí ní kàtí yóò dúró kẹwé tàbí ní ọdọ́ 1436 rikici déédéé pàáyé gregorian calendar oṣù oṣù é gregory oṣù oṣù yé ní o èmi ní ṣe 28 kó 29 29 june 2015 ọ̀gá tó wá débi ayà tẹ́ẹ̀tì èrè sọ́rọ̀tù náà súra ya albarka súra kọjọ́dọ́ súra ọ̀fánì aláwọ̀kí ọ̀fánì dùn wà pé súra kìdẹ́ mọ̀nà ọ̀fánì kìdẹ́ súra ọjẹ́jẹ́ káwọn alhamdulillah ẹnkì súra rẹ̀ kan wáyà súra tẹ́ẹ̀tì rẹ̀ ọjọ́ adùnmà kàkó òṣọ yóò dópẹ́ kùmà ara rẹ̀ hùn òun ẹ̀yà dópẹ́ kì adọ́dà kùmà lè bọ́ ìyà adọ́dà lẹ́ ìyà ní pìlù pẹ́nẹ́dún ọdọ̀ fẹ́ mú do yàyùn àyí ìdúpẹ́ pẹ́jọ́ kí pìlù pẹ́nẹ́dà tọ́jú ẹ̀kọ́ sí wọ́n mọ́dà òun dó ha kì má ti sáwara kó ẹ̀ta kìdọ̀dà ní ìdúpẹ́ kẹ́ lè bọ́ àbẹ̀ká kọ́ lè bọ́ ìdúpẹ́ ká lè bọ́ evidence ọ̀dà kọjú ọdún lógbò ọ̀gá ní ijú à àkà kọntróòlù ní kí ń bọ́ ní kò ń bọ́dà wọn rẹ̀ ẹnìkà kún ilé yú èmì nádógẹ́ oúnjẹ lọ́mí gbà ní ìwọ̀dà yá dì ní ilé tẹ̀yẹ ká dùn yà láwọn ọlọ́run ọ̀tí kàràtó ìkàtí lè wúdó ọ̀nálẹ̀ yà kò kàrà ló gbé fundamental right of what now privacy privacy eke individual dole na ha dini ojo grant ngi mu gugu na le to wona le wo ye ku ti se ko jo wa ko ngi gba mi e ki de abajo to ga ni we uwe ke sa du ojo oga na we ni ke taro ida ni ju eda e ti ugbo la we ẹnìgẹ́dẹ̀ wà ní tẹ́hùn tẹ́hùn dúkẹ̀dọ̀ ẹgbàánú ẹnìgẹ́dẹ̀ ẹ̀dọ̀ ẹwà líbẹ̀ dúkẹ̀dọ̀ ẹgbàánú tó dábálẹ̀ ìnàmí bá dá èkìṣe yú kéte mà nẹ́bí ṣe ìbádé èkìṣe yú abálẹ̀ yìí ìyànàmí lérí èkìṣe ṣe tá ma ìní bá dé yé yúbí àdódó tàbí jẹ́nà kàdó àbájọ kí a káwọn ilé ọ̀wọ́ ẹ̀kẹ́un kéjọ agbóòrè kí a ní nàkàyàmó òdún ngbọ̀jọ́ kìtọ́nà tọ́dá bá lẹ́nà láwọn akáwọn ẹ̀ayà alárọ̀mọ̀ dàbìjá wọn dáradára torí ẹni ń kàdọ́mọ́ eyú ìwìn ẹyọ ọkẹ̀ eyú òmìn rẹ̀ mílíọ̀nù ọwọ́wọ́ ìpàdé ojú eyú ìwìn ọwọ́ kàmẹ́ yékèjì tága ní ṣáà ẹni ń kàdọ́mọ́ yóò kàpọ̀ yékèjì ohunkóhun jà gbàtò ilẹ̀kì yí sàti méjì adúlẹ̀ hospital tálẹ̀ yìí ẹ̀wọ̀n ẹ̀kẹ́ wọ́n tó tàbí kéjú méjì òdùkùnrin jọ wọ̀kẹ́ kó ganẹ̀ rẹ̀ ló ti eye clinic kẹ́ gbogbo gbogbo bẹ́bọ̀ lọ má yìí bẹ́yúmà yi bẹ́bọ̀ yúmà ọ̀pọ̀wọ́ kí ó ń ma ìdí ìgànà pé mọ́tọ̀ gbogbo ẹgbàdá yìí ya pọ̀ tùgbọ́ mẹ̀mẹ̀lẹ̀ tùgbé ìbìbì awọjá tí ó bẹ́bọ̀ jọ ẹ̀dẹ̀ tí ó gẹ̀ẹ́jẹ́ kójọ kìké yú ẹ̀ òun náà dàkí adúrẹ́ ojú ẹ̀yìn dọ̀gọ́dà ìdúrẹ́ ẹ̀ tó yẹ́gùtì قل للمؤمنين يغضوا أبصارهم ويحفظوا فروجهم نعم ذلك أذكى لهم إن الله خبير بما يصنعون آياتك سورة النور الله وادي لبارنا مدون ما ميجو مكوانه بيقو حرام يقول ego haramu ego ego ọnwụ kesigo haram kọjọ múrò lẹ́lẹ̀ họ ọ̀nà kí méjì kábọ̀ tẹ́ ọ̀nàbọ̀lẹ́ ìròhé láàlẹ̀ ọ̀nàbọ̀lẹ́ nájàká ọ̀kọ̀gọ́gọ́ òhé òjò ọ̀hẹ́ obìàgó òtọ́ ọ̀hẹ́ tẹ́ omi ọwọ́ ọmọ pọ́jẹ́ iye bìlì kìbìlì adomátikò ma láàlẹ̀ òkúgbógbò oríṣọ́ rẹ̀ pẹ̀tẹ́pẹ́tọ́ rẹ̀ pàtẹ ẹ̀yàn ẹ̀bọ̀yọ́ rẹ̀ ìlò <coughs> yíyọ rẹ̀ ọlọ̀ ọwọ́ ìjọ rẹ̀ bìlì jìnì lè ọjọ́ dókí tó dẹ̀ bí lẹ́ta buhari mọ́jú bèèrè ma abu ma ṣe kí a tract kí a yẹ́ rí hàn mọ́nẹ̀kẹ́ kẹ́nẹ̀dọ́ àgó kẹ́mà méjì àdúníkẹ́ torí lẹ́mọ̀ mi bìrìjì ń tó tọ́lá mọ́ òbí bìrìjì ní tábìlì ọjọ́ dókè wá ń bí ní 1006 kó àbẹ̀kọ́ methylated spirit níbílẹ̀ owó tí ó kúrúbẹ̀ ọ̀hán kúrúbẹ̀ ọ̀hán kúrúbẹ̀ ọ̀hán kúrí tí ń kúrí tí ń kúrí bẹ̀rẹ̀ tí ń pàkó ṣakadó àkì alẹ́ títẹ̀ sẹ́ tẹ́lẹ̀ rí ńgá bókẹlẹ̀ dẹ́jútà kọ́ ìkòdó tó dẹ̀wò ìbílẹ̀ ìbílẹ̀ ayúzù máa já ní àkìlẹ̀ mọ́ mama bìrì ká yóò sì máa dúkọ́ lọ́wọ́ má ṣe mama tó kò rí ọkọ̀ kó ṣe ọ̀dọ̀dọ̀ ní màá rí tẹ̀ jẹ́ ìyànú méjì ti dórí máa ta nílẹ̀gbó ẹ̀mọ́ wọn ṣe yún kẹ́tẹ́ yá náà alùpùpù wẹ̀lẹ́gẹ̀ alùpùpù alùpùpù mgbe ruru lile lɛ eli makosi eli wɔti la lɛ eli babachola yadzi lɛ i do ta onubiri daga ta wu ɔnɛ kelee ɔbɛ dzukpuru ɛ e wu agoo i hali nkpokpu e onubiri lɛ ɛgwula ɔda bi nkpokpu ɔwanyi ni ɔmubi tɛ kemɔ goro nyo emu onye ɔkpɔ yi ego lɛ wu ntɛ ngu katuwa

ogu maro ki canada ku canada majaro ku mhm boki ni ko fun ko yele amu female footballer sibe japan ele ma de canada ro abajo ingi le ma te kuma ko ya abajo me na boki ni ko agu onu bele mi be di to he te penye taro bol o ka boku le ngati ngati ani aku bokele tia onu bele da ngati ini butuh negara kalau kau negara mula ngati dekat boleh oke lah mula bilang mula ada pun ngati mula bilang mula negara dah aku ido Ola ki muda ko mama ke ka ko no blede o ke te yane. Ge ge ge ge ge nani ki ma ko no blede yin. Ola mi muda ko. Ola ne tele. E eh, un yati. E? Ko no blede. ìfóòbé gbóbulẹ̀tẹ́ yọrọ ọ̀nàkẹlẹ mú àbí ọ̀nàkẹlẹ mú mẹ́rúdọ́ ọ̀nàkẹlẹ ìyàfóòbé gbóbulẹ̀tẹ́ mẹ́ ìdẹ́kóbi àmẹ́wẹ́tẹ́ ìmúdẹ́lá ìjẹlá ní ìyàtẹ́wẹ́ gbogbo làrùbọ́lọ́ ọ̀bẹ́ lẹ́gbẹ́jọ́ mọ́ nàtìnàtìnàtìnàtì rẹ̀ nàtìdágò madoji head ball ule kutakuta ake makuga na ra kutakuta si dribble ake udo ogela manuga ya ti tia onobule ipo dago kata ti ma ball roda mu dai mu ya tate i ball nwa kwa te mu do gago mane onobule ki mu dana gele meta dago onobule kiti katiri dago igò léèlè hàn abáàmì ìgbò èkìtì èèlè hàn ẹ̀hùn kọjú àkóyàn ẹ̀hùn kọlùbọ̀lá tí kìmọ́dù kọ̀kọ́nẹ̀kẹ̀lá alẹ́ kìmọ́dù kọ̀kọ́nẹ̀kẹ̀lá tí kọlùbọ̀lá tí kọ́nẹ̀kẹ̀lá alẹ́ ṣe dé bàkẹ́ ní kì máa ma yán òun ní kí ṣe mú ilẹ̀ ẹni kì máa yán iyẹ̀ tí ọ̀hún lẹ́tọ̀ọ̀dọ̀ rà ilẹ̀ kí lé ní dábíọ̀n dábídó dábídọ́latọ́ rẹ dábíkútajọ́ rẹ ẹ̀lẹ́gì máa nà dínì òun rẹ̀ kìtọ̀ rẹ̀ tọ́ ẹ̀rẹ́ ma ń rẹ́jú ma dùn má jà rẹ̀ ẹ̀rẹ́ ilé ego ìmúdẹ̀ òun rẹ̀ kìdánẹ̀ haram ìmúdẹ̀lẹ̀ wọ̀ tọ́ ń ayẹyẹ ni ọjọ́ kọmọ́dà níbi Muhammad yani kul ekika lilmuminina ngabiki mumini sama paya do eka kama paya abakoke madayo madoke gbodile ako bila bele koi amagban amagban egboke yo amani muda mdi mumini ma ko da de jubo yo ko eli ake muhibu imú pọ̀ ọdọ́dún tẹ̀mẹ́rí ẹ̀dọ̀ ń yọ̀yọ̀ onúgbòmí tí ní pépé tóbi ó wà tí kọjọ́ mọ̀mọ̀ mi yẹun ní ka wà tí tí dé ohun gbígbé lẹ́yìn ó ẹka tí kó yọ ọjọ́ kí mo tó padà wọn lọ́dọ̀bá lọ́jọ́ ayán dọ̀dọ̀ ẹ́tẹ́nẹ́tẹ́nẹ́ tó máa yá gbà ní wábà ìrúdọ̀ mi mú mi nìdọ́ dábọ́gọ́ kì dọ́tẹ́ mi yẹ́nà níbi kó ẹkíkà ìlẹ̀lẹ̀ mọ́mìnì náà ń dé gìtà mi mọ́mìnì mbílẹ̀ wa yọ̀gbogbo min àwọ̀sọ́rì ma ọ̀gánẹ̀ ma parí ma ọ̀gánẹ̀ ma kọ́wánẹ̀ gbogbo ẹkọ́ ẹ̀bùwánẹ̀ mamugane mabwane wayahfazu furujahu ma ede ogbamade dhalika azka lakum ile unga fema tile anu tuji idi dogwamata ina madudu ki al afrad fi fi al quran al afradu fi al quran ما رضي الأفراد في القرآن أي أمة إيه تفسير القرآن أما تقعد أمة قدر ما جميع الأفراد إساكني وديكات kí a wá ìkùránì kó yóò jọlá kí tí máa kàrò takún wẹ́dìlẹ́ yìí ìrìn àpòdò gbẹ̀yọ́ kàgé kimini ne umudo yoji ngi amuma yo kwako magane ko ogo husbanan husban husban je qur'ani agawawo imna nuboka ke wale husban husban ay eh, yoka mini ne oto yoji mbodo gele husban husban je kalokare oyo bi awon kalokare املأ نبوك وفي سورة القاف حسبانا من السماء حسبان التي مسيبا هناك كويا لأنه مدو حسبان ومو إما هو دبالك نبودوك لي حسبان أما كالكمامين دمو أغنى لا حفظ الفروج حفظ الفرج أولي دي دغون أولي كلابة دي دغون من بلاك أبو عالية من سعيد بن الزبير رضي الله عنهما وما إمان ينقضوك لي والذين هم لفروجهم حافظون يوم الفرج أدي جوابونك للا فبون ولا انقضوك ليه قرآن يسيطر مويد في الزنا قل كتب بقدامي يوم الفرج يجمع كالك ọ̀rọ̀ lẹ pèsè máa wá ka ẹ̀mí àmọ́ mínì ni ó gbé ìdàtẹ̀lójú kúrò lè mú mi ní ìnà yàgùgbó ní àbàtàrí yìí wọ̀ ya àfẹ́gò fòrò jẹun ààyè ìdá ayọ̀ yọ̀lá kàlógbọ̀ yíbùdó ìfọ́rọ̀ ìdàgó ẹ̀dì kẹ́nàdógíwélì inṣà àwọ́ àmì kì kọ́ ọ̀rọ̀ àmìbì dáradára kì á yọ múdè sí ayagidẹ́ àyà lọ́tọ́jú bí ìzìnlá mẹ́ka máa bọ́kẹ́lẹ́ máa ọ̀gánẹ̀ máa dì bàbá òun ló tẹ́ máa ọ̀gánẹ̀ bò pé gbónúbìlẹ́kì tó yí òwò tẹ́ máa ọ̀gá ni máa bò pé gbónúbìlẹ́kì dẹ̀sẹ̀bẹ́tọ̀ rẹ̀ tòbí àgótọ̀ rẹ̀ kẹ́yìn àjọ rẹ̀ amẹ́jùkó máa tẹ́ ìgbòlẹ́sì haramu ìjì mamúga ni máa kọ́ ánẹ̀ gbónúbìlẹ́kì ọkọ̀ ńlá yóò rí gbogbo ẹbí ẹni ẹgbọ́ abẹ́nẹ̀kì abíọ́mà abẹ́nẹ̀kì àti òkè àti kíbíọ́mà ẹ̀nà òǹkà ń bó gidi ìmáni mọ́ bọ̀ gẹ́lẹ̀ lè máa méjì máa dùn ẹ́kàrí òwò tó hà ẹ́kàrí tẹlẹfíṣọ̀n hà ẹ́kàrí vcd hà ẹ́kàrí mp4 ẹ́ ẹ́kàrí dvd àbẹ́lẹ́dẹ́ ìlẹ̀họ̀ ilẹ̀ àbẹ̀kí dọ́nù àmì ọmọ ẹgbọ́ òjò irun èkì àdó káwòyí screen kọmpútà palmtop laptop desktop àbẹ̀kọ́yí screen android wa kà nẹ́jọ òbílẹ̀ ha ìdé ìhèlè wọlẹ́lẹ́ gbogbo lẹ́kùnmọ̀ mọ́ra bíbí gbogbo ìnẹ́gì ṣolóbulẹ̀ ti dóyà adága tanya tanya tanya adagadanyàtẹ adaranyàtẹ yoko yoko egbo bẹ́lẹ̀ ìlọ̀lẹ́gì tẹ́lẹ̀ abẹ́ká bẹ́lẹ̀ mọ́tò ọ̀dága nẹ̀mọ́ ẹ̀dága kò ní ilẹ̀ nílẹ̀ rẹ̀ mẹ́rin tọ́lọ́ta pẹ́rọ èkó nẹ̀dága nẹ̀ àgbò èèyàn kan èèyàn kan pàkìtì òkè gbó ma ti bí kò kí tẹ̀rẹ̀ àná tẹ́ ké gbòó èèyàn gbólẹ̀ dé èrè ọ̀gá yáyá kààrọ̀ dídọ̀ ìdọ́ ok àpàkì tẹ̀rẹ̀ àná yá ké tí òkè ọ̀gá ni onàdága kọmọ nílé ma kọmọ nínà ma bó bó kẹlẹ̀ kó bóbó lẹ̀ dàmá yọ̀ ma yá ta sí ìdọ́ àtúkàtà èèyàn gbó èèyàn àbẹ̀tíyàn abímáyọ̀ ní èèyàn gọ́ọ̀nà owó pé ó yí rímù alúgété màtí alúgété ẹ́ eh? ìyà ìṣẹ́ alúgété àbẹ̀kíṣẹ́ alúgété ní wékòó agogo mi wumi suratul an'am ko yin umi suratul kahf ko yin umo ko umo ka to litafi qur'ani do ko suratul kahf bo yo juma urome madu ene gyagwe kazi na nebo to umi laptop bigu kumi menu bi ule ta icon mbo ka ule de kumi bi kimde laptop ugu ude ugo kibwe kazi ye kimdo jivonu bi ungo ugba ude ugo kibwe ungbe kazi ude ugo kibwa una mo wa kijede kumi kurani duane kìmúdó yí fóònù gbogbo dé gbé kùránì lẹ́gbogbo kò mú kùránì àìsò yí fóònù yìí ma kọ̀nsídà kí kùránì wọ́n mẹ́gbà yìí ma kọ̀nsídà kó tọ́ èrì yóò lélẹ̀ máta nẹ̀wẹ̀ gónìkìtì fóònù lẹ́wẹ̀ tó wà gó wa àti kàkẹ́ wọn yí bá wọ̀ sí làwọn lẹ́wọ̀n yìí ṣe avẹ̀nú àwọn lẹ́wọ̀n yìí ṣe ẹ̀kì akó adé pẹ̀lú ilé ìrìn yìí ṣe ẹ̀kì akó adé pẹ̀lú ọ̀rọ̀ òdúnmí ọlá lúgbọ́nà rẹ̀ ọjọ́ fìtẹ́ rẹ̀ àwọn jẹ́ àwọn diovision technology kàmẹ́jọ ẹnukọ́ náà bí tẹkùn ló pún ọgbẹ́jú tí ó bí tẹ́rù yá dín ní ìjẹ́ ẹnukọ́ náà bí tẹkùn ló gbá ní ilé rí ìjẹ́ ṣẹ́nkọ́ náà ní kí yíò rẹ̀ wíjẹ́ àti kọ́gẹ́lẹ́ yẹn bí tẹ́mi iléèwé yẹn gbóòlò gẹ̀mí iléèwé ilé òun iléèwé láyé tàbátàwẹ́ àyádọ́mọ̀ tòkúlẹ̀ òdú tẹ́ ní ní kíkà mẹ́ mẹ́ alhamdulillah una gbọ́kẹ́nẹ́ dúdò yọ ọba ihò mẹ́rin tí a kàága na mi information kó ebi internet ebi youtube ebi twitter ebi facebook can use a laptop, pan top, desktop, and can use a phone, Android. And because you do this, can they communicate when you don't know and the communication will be through communicator. Can they get the bill by Limamu Makkah? ẹ̀rùn kìí àkà ọmọlá ojú yíò màjálẹ̀ àmúdùsùkọ́lọ̀ mi wọn yóò náà wá ìmí wọ́n jẹ́ ní kọ̀lá múnà wọ́n mọ́ yíkó rẹ̀ àti ní yíò ní ẹbí kó kẹ́rẹ́ ká kọ̀lá kì mọ́ máa kẹ́ ká kàmẹ́ fóònù rẹ̀ mọ́ ẹ̀dẹ̀ àti ẹkẹ́ ẹ̀hún lẹ́pìtì kò ní anígídí yóò kẹ́ ní connection by àmì calvary los angeles in united states of america bẹ́ẹ̀kì adòfin wọn ní wọn múnà tẹ́nì ma di wenge kunu gewe kemde ne pabye kemde agent ke become ke share partnership kama kuwenu ke become victim acheka kene kini imani iyuzo ngeki mukolo yoyo Ojo kí máa nẹ̀rẹ́ yóò dùn wá bẹ́ẹ̀ ka emuga neme kowa nebe nkumeli oji television te emuga neme kowa nebe nkumeli oji internet egi te nkojo mangiji ni te emuga neme kowa nebe nkumeli laptop e pantop me e nkumeli magazine e nkumeli poster e nkumeli newspaper weekly magazine monthly magazine abeki quarterly magazine àbẹ̀kọ́ lè dúró dé ṣé òun kì á nẹ́wọ́ èèyàn kẹ gó kẹ kọ́jọ pé òun kẹ benefit ẹ̀mà lẹ́lẹ́ tàbí ní àndẹ̀fáìsì lọ́sà ọdẹ́lẹ́nu bíbí ìní kì á kó nẹ́wọ́ bíbí kẹ gó kẹ wọ́n mú dẹ́nẹ́ bíbí ló bá mẹ́rin lẹ́tẹ̀ẹ́bá sọ́dẹ́lẹ́ dẹ́nẹ́ ọjọ́ kí emeju na ebe egi ma yùn ní tẹ́ ojí tẹlẹfíṣọ̀n lórí magazine èyí ihò takada àbínà ìpẹ́pẹ́ jí kàmàrídì lítírẹ́sì àgbà àmàrọ̀ ẹ̀bì novel rí novel emeju kọ́ bùbọ́ ọ̀gẹ́ ní ilẹ̀ tẹ́bà azùká ẹlẹ́hùn òun afẹ́ ọmọ yìí ime ma ní ma fe azùká ẹlẹ́hùn òun ụmụ azụka elehụ ma afọ ma agbado ma ọjọ gị chọ na ma ama na ị na-aga menwụ gị nele kegwa go eulihi intaneti eute na etutugbo gidevi intaneti eleti chanel o ega menwa bụtabụ ami lesbianism gayism gi ye onwe izm izm amenwụ tutum dugi jọmọleke ụdanloodu ekwe wa go ọwọmokobia kẹ̀kọ́ yí mú dálé yìí tọ́kẹ́ ó dáúnlódò ẹ̀pọ̀ wágó ilẹ̀ gọ́ẹ̀rẹ̀ àzùká lọ́kọ̀ lọ́mọ ọjọ́ ni ọkọ̀ dẹ̀ kọ́ bá mẹ́ndẹ̀ sáà ìmìtì àzùká lọ́nkó ọjọ́ àkàwọn agbókayẹ́ ni kọ́dà fúláhá mẹ́ǹzẹ̀ká

ene mende saha ene ki orayo jẹun ki orayo contaminate ki orayo contaminate ki o adulterate ene lẹ́yìn jẹun ìmú ta ẹ̀yà jẹun kọlọ́mẹni ká fẹ́ àgbàdá mẹ́kọ̀ ọjọ́ máa fẹ́ ọ̀gánẹ̀mẹ́ máa fẹ́ bí gbàgbútàgbútẹ́ sídí plẹ̀tà máa kéré kìí ọmọ ẹ̀mẹ́ kọ́rìyàn mɛ gbɛriyan gabadia bɛ mɛmɔri fone mɛmɔri mɛ bɛki laptop mɛmɔri mɛ mɛ ame li musiki donc jɔnmɔ gbɛriyan music ee kì í ṣe audiovision ee kì í ṣe ego máa go máa kpalu ee kì audio làm kì í ṣe tí létí máa o ṣe mp3 máa kpalu máa gbɛriyan bí ẹ wọn mẹtẹ ŋa ẹ ẹ kà wọn inna allaha qadirun bima yasna'un allahu ina tajundu adila bare duka mun haji pakko takalu to da balo yo lagide alote jami sahih muslim ibn hadith yunus ibn ubayd an amr ibn sa'id an abi zur'ata an amr eh, ibn abi zur'ata ibn amr ibn jariri an jaddihi عن جرير ابن عبد الله البجلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جرير ابن عبد الله البجلي جرير بن عبد الله البجلي وما قالوا ذلك يعني سألت رسول الله صلى الله عليه وآله وسلم omi nálu mi tá níbi oníṣẹ́ ọjọ́ ìníni ìníni kò tá níbi rẹ̀ ayé alkùnrin ìṣẹ́wá tó kan wá awégigo haram awégigo haram ó nẹ̀ alẹ́wọ̀n haram àti ìlélẹ̀ tó rábálẹ̀ sàátù nàbí ya òtó oníṣẹ́ ọjọ́ ìníni à ń àti ìgbòyà sí gẹ̀lẹ́kẹjú ẹwà kọfẹ̀rẹ̀ tó jí tẹlifíṣọ̀n ogogogbo network news kúmẹ́ òkè alòlẹ̀ ọjá nìní òun náà tẹlẹ̀wíjọ̀nà ọgọ́ àti gidi ṣẹ̀tánù olóbìlẹ́kà mọ́kọ́ òyìnwó dágójì bà ọ̀nà ikọ̀ ọjọ́ mátínìká gọ́rin ń wáyé àti gidi àbẹ̀kódò owó stọ̀ kó wá lẹ́un wáyé olóbìlẹ́kì gbogbogbò bíbí oi sushi bibi oi daga chari bibi ki manyo ka pali ki na goni eyi mi ya ko pere ki e eju dudu fuju ata na tigile me bola kanini kami fa amarani an an an ansarifa basari oda on kokan an kanini kami de yẹ́ni orí ọgbẹ́ yẹ́ni orí ọgbẹ́ lọ amalage muslim imam ahmad ọdúnzásílẹ̀ àdíṣẹ́ lẹ́yìn wọ́n jẹ́ ìdúrágẹ̀ tí muslim kéèké amalage abúdáwọ́dà pàtàrí ìzípa imam nasa'i ma wọ́n gbé àdíṣẹ́ omúnàwágẹ̀ imam tarmizi yẹ́ ni àdíṣẹ́ lẹ́ ẹ́ sọ yíyí ọlọ́run ní tí wọ́n jẹ́ kàtẹ́lẹ̀ kódà lórí Ewu bí máa mú tírmìzì yé kò يعني أترك بصرك يعني انظر إلى الأرض مجود بوتك مجود التنينة تموه بك يا وجوتك وجوك ما نرجو دموه لكي سنن إيه أبي داود سنن أبي داود أو كان لي موقع مريك إسناد حديث لك حدثنا إسماعيل ابن موسى الفزاري حدثنا شريك ابن أبي ربيعة الأيادي عن عبد الله ابن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لعلي لا تتبع نزرة نزرة يا علي يا علي أو علي لا تتبع النظرة النظرة أكيد جوة تطبي أوغو إتبقى تقلي يجور فقوزا تباراوي بكيولي كمي يدرسين هبا أودا بدي يومنا دابين كدو تجاني كده بمنا قوية دكيجي كده مغاني كو تو يقول لك يدكو نبي يجور ilẹ́nu wọ́rọ̀ látàjídé dàbí sí yúpa ní wọn níbi wọn lọ kàjálì yẹni wọ inẹ̀lẹ́kàlẹ̀ oòlẹ́ ìṣẹ̀dọ́mọ́wẹ́ àdúbádá ṣẹ̀dọ́mọ́wẹ́ ìrìkẹ̀ rí yóò dúdó kì ṣe yóò wá ní àtígilé wọlé sẹ̀lẹ́kàlẹ̀ àkọrọ̀ yẹ kéjì àdúbáwọ́dọ́mọ́ èyí ìjàgbé sẹ̀ídé ní ọkùnrin ti gbà wá ká níbi sọ́lọ́lọ́wọ́ aléhìwáhálì wàsálàmá yẹni ìyẹ́kùn wọ̀júlúsì alàtọ̀rọ̀kọ́t na tó kọ́ mẹ́gẹ́ wá ta ní yí tí ó nà tẹ́rù níbẹ̀ jẹ́dọ́ àmúdó yọ́nà pàpàpàpà méjú parí yọ́nà adámúwẹ̀rẹ̀ kángá gbogbo èyí parí yọ́nà pàpàpàpàpà ojúkọrọ jọ́nà kú mo tọ́ lálẹ̀ màtínà lálẹ̀ àwẹ́rẹ̀ ọ̀lẹ́dọ́ lálẹ̀ anibi ẹni na tó kọ́ ọmọbìnrin àtàlẹ́yẹ tó nà mí ojúkọrọ jọ́nà na tó kọ́ ọmọ òyọ lẹ́mẹ̀ yọ ló òyọ ìyọ̀n ìjẹ́ ọmọ ló قولوا يا رسول الله لا بد لنا في مجالس نتحدث anibi anigi wọ́la ẹgbẹ̀ e kamọ́ tàbí èyí e jí tí ó náà ilẹ̀ ẹ̀tẹ́nu tó bá lọ gbọdọ́ ka yá yájú rẹ̀ ńlá níbi ẹni tọ̀ fẹ̀yìn àbíntù mẹ́kọ̀ méjì ilé kọ́mọ́lẹ̀ màmá àjọba fọ́ áàtù tọ̀rẹ́ kọ̀ hákọ̀hù mẹ́mẹ́rẹ́ ti yọ́nà dùn kọ́ọ̀lù ọmọ hákẹ́ tọ̀rẹ́ kọ́ umeni ọ̀nà ti rẹ̀ ó nà kí ejò ń padé ẹlígò àrámọ̀ méjì ẹ̀kọ́ wọ̀kẹ́fùlì àdá ẹ̀rọ ẹgbà bínà ibó tẹ́ ẹ̀rọ ẹgbà gbogbo alọ́ọ̀lá tẹ́ ẹ̀rọ ẹgbà pé màtí ní kẹ́lẹ́nẹ́là lèmi ọmọ yẹ́lẹ̀ yìí ìgbà káwọn bí ẹyàn wọn wá lè dẹ́ yìí ẹ̀rọ ẹgbà bọ̀lọ́ ọgẹ́nẹ́lẹ́tẹ́ wọ́rọ́dù sálám ẹ̀tẹ̀ mọ́lá kẹ́ẹ̀dọ̀ yìí sálàmà gbógi alálẹ̀ kì apáwẹ́ ẹ̀kẹ́lẹ̀ kó mẹ́kẹ́kẹ́ ló gọ́gbọ̀l bẹ́kẹ́rì sí yẹn kọ́pùlẹ̀ azáṣẹ́ṣì rọ́dù sálámù tẹ̀ta wọ́lá amúrùbẹ̀ màárùkì tẹ̀lẹ̀ wọ́n náà yà ní mọ́kàrì tẹ̀lú ẹ̀yọ́dìbẹ̀ ńlẹ̀ kẹrẹ̀ ọ̀lẹ̀ ọmọ yọ̀ ń kàwàmẹ́rin ọmọ ìwòbódú kí alálẹ̀ ọdún ẹnìkẹ́ tí ó dún mẹ́lú ìtàkẹ̀ẹ̀ta nígbè tí ọ̀nà wọn lẹ́nu máa nílé ilé oó ìmúdàwó ẹni ìlàálẹ̀ mẹ́mí tírapí ohun tánì mẹ́nẹ̀lẹ́ fúpapò jákàdó mẹ́nà pọ̀yí ẹni kí ní ọ̀dà náà kí wà ẹni kíú kíú kíú kíú kíú kíú kíú agbègbè yìí yìí mà ló kójú kọ́wọ́ àtàlẹ̀ gẹ̀dẹ̀ òwúrẹ̀ ayájẹ́ ọ̀ ọgbọ́n òwúrẹ̀ alọ́dẹ̀ ọ̀ ìyà nínú dúnmẹ̀kẹ̀ àríbẹ̀ wúlò ìyà tí a kẹ́nẹ̀ kí a kà kójú olóbìnrin àbẹ̀kó ó yí ìjí mà ló ń yàbẹ̀ kójú àti òwúrẹ̀ alọ́dẹ̀ kójú olóbìnrin àlọ́ tí a kí ní ọ̀làgídẹ́ ẹgbàtà aka bá yọ ìgírẹ̀ ìdẹ̀paka ìmúnàdẹ́paka gbogbo ìdẹ̀paka ọjẹ́jẹ́ kámúnàdé ògbó kọlà níjàdẹ́paka ngbòmá ọjẹ́jẹ́ kàtẹ́nẹ́kẹ́ ìvọ́lẹ̀mà tòrẹ́bálẹ̀ ó yá ayẹ́kìdẹ́ kólìlmọ̀mìnínà yẹ gbogbo mìnà bẹ̀sọ̀rìn wọ̀yá fẹ́dó fọ̀rọ̀ yẹ́hù mẹ́mà kòkó gágọ́ làgídẹ́ jẹ́ anábì wa sallallahu yàtí ṣẹ́rí ọ̀làgídẹ́ ìkọláhùn dábẹ́ni àbú kásímù albáwọ̀wé kìdúwà ìwọ̀lẹ́ta fi ń ṣẹ́rọ̀bù súnnà yẹ́ni àdẹ́sẹ̀nà tọ́lótọ́ ibùnù àbádí àdẹ́sẹ̀nà fúbẹ́l ibùnù jùbẹ́l سمعت أبا أمامة يقول أبا أمامة أمامة يعني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول أبوكو بونس يوجو النبي صلى الله عليه وسلم كياكا أولا كياكا سرايا كده يقولوا مبعون كانديكا يعني اكفلوا لي ستا أكفل لكم بالجنة مبعلوا ميامو مفر mẹ́fà kí ní mẹ́lẹ̀bú kọ́mí mẹ́gbàlùkú mẹ́lẹ̀bú kọ́mí mẹ́fà kí ní ìndé kò mẹ́lẹ̀bá mú kọ́ mẹ́fà kí lẹ́yẹ̀bá wọ́n bí gbàlù ní àlèyàn àwọn direct entry ẹnẹ̀ kọ̀lá rẹ̀ anẹ́bí àtọ́lọ̀ wọ́n àrẹ̀ tọ́lọ̀ mẹ́gbàlù kàkúmẹ̀ ẹ̀yìn àti ọ̀dún mẹ́fà kọ́lọ́ mẹ́fà mẹ́jẹ̀mù kọ́lọ́ mẹ́bàá jẹ́ omi jẹun àníbí ọ̀hún mi ò gbára yẹ́nà mú mẹ́ na tọ́gbá mú mẹ́ òkwánà ọjọ́ na máa jọ mẹ́pọ̀ yí màmá mẹ́ dábàrá lẹ́ta yẹ́nà níbà na yá tó yá nẹ̀ mú mẹ́ kò na yá rátá ní àti káì bó ní ráìtì dábàtà yẹ́nà àìlè pẹ̀lẹ́ máa dábàtà yẹ́nà ní Thank you protected yana rabu ìgbẹ̀ ọmọ ẹ̀fà lẹ́dẹ́ wọn ni bí wà tí ó lé wọn wà dẹ́ yẹ́ ni ìzẹ́rin àdẹ́sẹ̀ àhàdókò fàlàyẹ́kùzọ̀ ẹnẹ̀dúnmẹ̀kì arìmí ẹ̀mẹ̀ yóò dòdó rẹ̀ ìwé rẹ̀ ẹnẹ̀dúnkì àti olùkà ọmọ ìwé rẹ̀ yìí òpò olókòpò nẹ̀wẹ̀kì olùpárọ̀gbọ̀ wáyé nínú ilẹ̀ wọ́n yóò pòrọ̀ mọ̀ nẹ̀wẹ̀ olùpárọ̀gbọ̀ tó dúlẹ̀ àìrẹ́ ayẹrẹ ẹgbọ́n ẹ̀ máa ti ní yóò mẹ́tí ẹgbẹ́ èèyàn kìí lọ́gbẹ̀dẹ̀ àti ìmá ti ní máa lè dojú yóò mẹ́tí ó mẹ́tí wọ́n máa rí òun ní a níbi ẹni mẹ́wàá mẹ́gbàlú mẹ́wẹ́ rèé mi tí ó rò wọn níbi èmi náà

wala yaqul mama mana do ngume kaki ewa wa de yuto ngwaye oko gide ka che we de de yuto ngwaye muso ita lai we de de yuto ngwaye oya gide wa chago ya de yuto ya ngwaye oko masala gide wa de de yuto ngwaye omi o masala ti ni gide we o de ya ya kai òun lẹ́yìn ọgbọ́n náà tó ṣe epo mọ́sálásí gidẹ́wọ̀ dúpẹ́ wọ́nyọ́wọ́rin àmì màtẹ́rẹ̀ àná kọ́lọ̀ gidẹ́wọ̀ ẹnẹ gidẹ́wọ̀ dúpẹ́ de yúgọ̀ wọn ẹnẹ gidodo ẹ̀dù yìí ìrí ẹnẹ gẹ̀ẹ́síá ẹnẹ gbọ́ yẹ ká abi matu awo teki jale yinga ne la yini ya yili ti wane o ma ki e de yu tan ka ko wa de yu tan wi mo ya ya yili ma ki bada jenu ya yili ma ki bada jenu wallahi bi ma ti ni ke yu ton wa gboko ja ke yu ton wa gbe gba ka ti ni o tu mi bi ogba je mo do wa

inene kadomo madomo mune kwa kumfuji inene kadomo madomo mune kwa kujana amana uwe kimna titoda amana made uwe mune ole jile oje jakene ke idamana ledi e eh idamana ledi aljana mudiwe ibade yeli che iyo jakma gegma kuwe made uwe mune e to labale mwe keji kanibi wakare àṣíkà dín islam àdínà fẹ́ni ṣífà ẹ̀lóbẹ̀ àlìyẹ́nà òbẹ̀ àlìyẹ́nà dẹ́ èyí òdòdó ṣẹ́hùn èkì gẹ̀ẹ́sìá ẹ̀kẹ́jì ṣẹ́hùn èdèyí tẹ́hùn àmànà ẹ̀kẹ́ta ṣẹ́hùn àníbi wa sallallahu alayhi wa alihi wa sallama yẹ́ni abíkà ike wọ́yìn ọ̀tọ́mìnà yẹ́ni wọ́n ìzáwà àdà fàlàyà lẹ́pù fala yakhlif inde imama ngake si promise maybe tailor ngi maybe carpenter ngi medicine anodo ngi carpenter ya wuyo yale ngi awuyi awo kuno ngi inde abeka abeka lo je jobu uje oko ya lo je jobu ngamo ne nle ngi fa iza wa ada he promised àkóyọ ọgọ́rùn dáàtú kọ́lọ́wẹ́ yóò ọjọ́ ọgọ́rùn náà ní àpò kọ́lọ́wẹ́ ojí yóò òbé yà lè jẹ́ náà máa kàrẹ ò ògbókò ẹ̀pá máa tẹ ohun dàmá ọmọẹ́ni ẹ ò promise ma òwò ẹ̀nù dọ̀ òwò àbí blọ́kù òwò ìtẹ́lọ̀ uwe ẹnà ọdọ́mọdẹ̀ agúnyí uwe ahị kọbọdụ ma bụ amamere agmacha ma tó ọkọ mgbe ilẹ̀ mani na ma na nítìlẹ̀ yìí amahị kọbọdụ gidẹ̀ yìí bá mi tí lọ bá ma nọ́dọ̀ yìí ma yẹ òye ohun ìjálẹ̀ ẹ òdòdó ẹ pàtì ẹ omi ọlá yọ àyíbá máa yá lò àmọ́ ń dákẹ́ ẹ̀kú ọ̀rọ̀ ọmọ àmádára ọ̀nà ní ìyàwá máa yáwá di sẹ́tẹ̀ méjì rẹ̀ àbẹ̀kí télọ̀ sẹ́tẹ̀ méjì lẹ́mọ́ lẹ́wọ̀ gọ́mọ́ méjì kó máyú mọ́sù méjì lọ máyú ẹ̀ẹ́dẹ́ ibi ọjọ́ oṣù méjì lẹ́ta máa yá jẹ́ ti fúrèmù kọ́lọ̀ ẹ̀dá táwọn yá ti skeleton àmẹ́mẹ́ ìrẹ̀lẹ́ta máyọ̀ ọmọ ti ẹ̀rẹ̀lẹ́ kàbẹ́ ọ̀rọ̀ ọmọ àgbọ̀kẹ́ kú dábà àmọ́ òórùdó àmọ́ ọmọ àgbọ̀lẹ́ màmá lòun kú gbẹ̀lẹ́ àmọ́ kò yá gẹ́ ohun ẹ̀ẹ́dàbò nẹ̀rọ ọmọ nínú ọmọ àgbọ̀kẹ́ kú ọjọ́ kò dùn rẹ̀ kìdúgbẹ̀kẹ́ wá gbọ́n wẹ́ ìṣoṣù kàyẹ̀bọ̀ kìlẹ̀ ó dá lóògẹ̀ tó pè wà ọmọ ìgbọ̀kì kú òwe ala àmọ́n mọ́rún èyí kẹta kì fúta yẹun iṣẹ́ àláwọ̀ ẹlẹ́ni ọmọ ayẹ́sẹ̀ nà kọlọ́jà ríkì ha abe ali bakiam kidagari meyok midagari bigide ya no ma kekele kidacha lulu tiangi amunda bie biengini ye ku e, agba ko ku akola ku ere ma ke da je mi opo yo ye yo bi yo e do mo ole la kuna ngrewa da je mi ọ̀gálẹ̀ àmẹ́jà lè tẹ́tẹ́ o lè tọ́gánẹ̀ o lè tẹ́tẹ́ o lè tọ́gánẹ̀ o tí ó ní ìtọ̀ náà jẹ́ akẹ́dẹ́ dàbí àwọn ẹ̀rẹ́gá ẹgbogbo ìdágbó mọ́ pí òyìn ọmọ rí mi náà ma ló yíwé wọ̀ ní ojútù yá mi tẹ́lọ rẹ̀ tàí kápítà ọ̀nà ọ̀tọ́ náà mẹ́kọ̀ọ́ yóò mẹ́m eyu ẹ̀dá kan wọn kóyán ẹ̀mùbìdàgbà kẹrìlẹ̀ ma ṣe yú kẹrìlẹ̀ jálẹ̀ ọwọ́ yìí máa kúkọ́ jà ní máa yámọ́ mẹ́kọ̀ tọ́rọ̀ ẹnu mẹ́fà kan níbi kàíyẹ kéjì àtíkà dínà níbi muhammadu wọn lọ́wọ́ ìṣe abúrà níbi ká ẹ̀hùn jẹrin yóò dòdó ká níbi ká ìrùmí èmi ní gáyí mẹ́rùmí níbi èmi ní gáyí mẹ́ràmú ní èmi ẹ̀kéjì ẹ̀hùn kùmàdó ẹmú ní máa in trust by any trustee ejú tẹ́wọ̀n lẹ́gbà gbogbo lẹ́wà tẹ́lẹ̀ kẹ́mẹ́ ọmọ adọ́rún má omi àníbi mẹ́rùn dó ẹmú ní ejú tẹ́wọ̀n lẹ́mi ọgẹ́lẹ́yìn gáyí ẹ̀kẹ́ta tẹ́wọ̀n my promise amúnẹ̀ amúnẹ̀lẹ́ tó tílà ẹ̀ṣẹ́ kí múdò wà níbi lẹ́n tó tílà ẹ̀ṣẹ́ kí múdò bóyá òyà níbi ìtòkùnjẹ ọmọnà oyè bìlì ńlá ní promise gbóhùn promise lẹ́ẹ̀fì dẹ̀hún dẹ̀ kọ́kà níbi àtẹ́ ẹ̀mí rẹ̀ wẹ́pẹ́ christian pastor kò ẹ̀kọ́hùn àwọn olùtẹ́ kẹgbà alùkóhùn àti ẹ̀wọ̀n ọjọ́ abáyé ẹtí ní lè bá níbi muhammadu ẹjọ́ wọn yọ lẹ́kí yọ ọjọ́ lẹ́kí pastor rẹ̀ ẹ̀ pastor rẹ̀ ẹ̀yà níbi tí kàmẹ́ àníbi ohun ẹgbàrà rẹ̀ yẹn náà rẹ̀ pásítọ̀ àdáhánà níbi má jẹ́ ti pásítọ̀ yìí ń di ẹ̀yàn gẹ̀ẹ́n òun ọmọ dọ́dún ọ̀la yà níbi dá ìwọ́n dẹ́nẹ́ kí a káwọn ka àbúrò òun kàkẹ́ wa mbó mohammed kamale ti ṣe ti zo eh, e Kaduna, gbàdánálì yẹ kẹ́lú ẹ̀rùn ayẹ́lẹ̀ ní pásítọ̀lẹ́ ìgbọ́kọ́kí ṣọ́ọ̀tì ohun àló tún yí dúdú èyí ọmọ fírí àmà pàtàkì yú yí dúdú 700 máa yọmọ fírí yìí ìwọ́n olóko ẹ̀yọ̀yàn làjì mátàlájì kì yú yí dúdú kámẹ́nẹ́tọ̀ ìwọ́n bútà toothbrush toothpaste ẹ̀mọ̀ àwọn ọdún wà lókè ìwọ́n làmáyún má parí mgbe ka mụ mama cha mụ ya ji gogo ịṅụ kpọkọbe ya ni kame tamele nọ ihe ọma nọ kame ya jali ya me jali ji kame abịa ọjọọ ha ma mbọ gị la kọnyụ ma bụ ma kame ya kakpala kame ya kpa ma kpa ọlụọla ka n'ibi ka nwa ka achọrị awa gị dị ene kị kọchị ahụ ka n'ibi na ya kụme kakpala kụme tene kristian kụme kpaa àti kí kírísítẹ̀n yẹ ẹ̀bí ẹnẹ pàápàá yẹ ẹ̀bí ẹnẹ òbí la àmánúyà ẹ̀hùn máa dùn tún bẹ́ẹ̀lì yẹ́ náà kà níbi kà ń wá rẹ̀ ń agbọ́ rẹ̀ ẹ̀tàn rọ̀mọ̀ ẹ̀kẹ́lẹ̀ ẹ̀kẹ́lẹ̀ jẹun wọ́gọ́gbùn àwọn mama ọ̀gánà mẹ́ kọ́ ma ọ̀gánà mẹ́ padé ṣeun mẹ́ ìgbẹ́ ń bíbí lé mẹ́ àgọ́ ònàbìlẹ̀ lé mẹ́ ọ̀gánà mẹ́ padé mẹ́ orí oyí magazine ma mú bìbọ̀ mọ́tẹ́ mẹ́ ọgbọ́lẹ́rẹ́ sórí internet mẹ́ oré sẹ́yìn novel mẹ́ ọgbọ́lẹ́rẹ́ sórí television mẹ́ ọ̀tẹ́tì bọ̀ mọ́tẹ́ ọmọ méjì mẹ́ kọ́ bọ̀ mọ́tẹ́ ìyàtí na wọn mọ́nà bẹ̀lẹ̀ rọ̀rẹ́ gbìrìgbìrìgbìrìgbìrì lálẹ̀ ẹmẹ́jì kọ́bọ̀ ọ̀tẹ́ ẹ̀mà ṣe díẹ̀ ní kí pàbí ẹmú yọrìyàn gàbádíà òun àwá kéjúrú gbé kò nẹ̀dága dága dẹ̀rẹ̀ dága gbà yẹ́yìn àwọn ọ̀bọ̀ mọ́ta yẹ bẹ̀mọ́ kò yí àtàgbàjú kówó gidi no bla bla jo da ga tido o yo da wede o yo na ko he ka de jo he buri ju bi jar ro andu tido na ka le ya ta ya be mo ko ji wa go agba mala mala go ko tele tele wa go he no bla ki du da ga tido imani ma de do e, do boy papo ni imani du de do man imani ma de do man ma o ma hana gbogbo abasarako ẹwìn eh, ah, relationship ayaya bikinan ayaya ne kullil mu'minina ya gubu min abasarihim wa ya fazo furozahun zalika azaka lahum inna allaha qadirun bima yasna'un hadith ebi daga níbi torí ohun mẹ́fà kí ní mẹ́rin mẹ́fà mẹ́ni kí gbalọ ohun mẹ́wàá mi kí ìdá mẹ́rin mẹ́fà di omi gbalọ àlùjẹ́ ohun mẹ́ ń ẹ̀kẹ́ ìlànà níbi ẹni gbogbo abùsàrọ́kùn ẹ̀kẹ́ lóhun à wọ̀kọ́fò àìdíẹ̀kùn mẹ́wọ́n mẹ́ bà gbẹ́dù ṣẹun bíbí tẹ́ ọwọ́ mẹ́ mẹ́dù ṣe evil ẹwọ́ ìbìlín mẹ́dù ọmọ ẹ̀ṣẹ̀rẹ̀ bíẹ́nẹ́ áàkídọ̀ ọ̀ṣẹ̀rẹ̀ bíẹ́nẹ́ kásí ní tí ó rẹ̀ bíẹ́nẹ́ kọwọ́ àti kọwọ́ àti kọwọ́ àti ìmọ̀dé báyìí ṣe ìmọ̀dé bọ́tìn keyboard keyboard laptop kẹ́bí sẹ́ẹ̀dì tí internet ẹ̀líkó édù jòyà édù pègbè édù rìpóló édù dùnúnù bìlẹ̀ ká ojọ́mọ̀ ọ̀hún tapí long time ọdùnúnù bìlẹ̀ ká ẹ̀kẹ́ lódọ̀mọ̀ ẹ̀kẹ́ fàánkà níbi ẹni mẹ́gbàlọ́ mẹ́fàá mi náà gbàlọ́ yẹn náà mẹ́ ìtẹ̀wọ̀n wá fẹ́bú fòrò jẹ́kọ̀ mẹ́ẹ̀dọ̀gbámẹ́dì ẹnà dókèrè agbóhùn mẹ́ni ọmọ ẹ̀dọ̀gbámẹ́dì mẹ́wẹ́dù tẹ̀mọ́nubulẹ̀ dókìtì yé lè fọ̀hún mẹ́ na ọ̀rọ̀ ẹ̀kú ebi sahihi buhari hadisi omnaki ma ما بين لحييه وما بين رجليه أقفل له الجنة anibi ni ẹnẹ dókè gbalu mi ọ kì dágbàdé ìmá ló wọn àwàtọ̀ òdòdó kó ya tẹpọ ìlàgbà wọn gánẹ̀ ẹ̀hùn dágbàdé lẹ̀ alò ẹnẹ dókè gìrìgìrìkì alóhun dè bẹ́ẹ̀dọ́ kọ̀ọ̀rọ̀ bíbí ẹ̀dọ́ bínà wama bena rejeleihi amero na meji kojo kidagwade wi e dagwade re meji ogo na kelela ba kogo no bule ene dugi ni ke bidun de mi ba omi gbara janna ene re Allahu akbar Allahu akbar magadini kalibi Muhammadu adu wa inebi sanebi bidi amen kakawa ene hmm. e du ya o jelo mi mi ẹnẹ́kọ̀ pàwọn kí ọpàwọn owó kí mú dáhùn bóyọ ọlọ́pùnmí ọgẹ́rẹ́ nìkà yìí ẹnẹ́kì àwẹ̀ ọdójú dẹ́ẹ̀dọ̀ gá ọmọ mẹ̀lẹ́yà tí yíò kí mú káàmì ọgbọ́lá àlìyẹ́nà ọgẹ́lẹ́ mà níbìkà yìí àmẹ́mẹ̀ máṣà pàpà ní mẹ́dẹ̀yúgọ̀lá níbi àníbi ìjà níbi ọjọ́ dẹ́ àbẹ̀ká níbi ẹ̀dọ̀ ń dẹ́ selfies àníbi dẹ́ universal religion universal prophet ọjọ́ dẹ́ its universal its global anibi if you bí ilẹ̀ dẹ̀ ìyà méjì nú bí ilẹ̀ lẹ́yìn be tó ti torí abáyọ̀ náà tó ń yà ká ń wa ló gbà mú kọ́ ẹnkì mọ́ anibi wọn lẹ́ kí a tó rí mú wa pàkó jákàdọ́ wá wáyé. torí ibn Annabi wa sallallahu alayhi wa alihi wa sallama yani ma min muslimin yanzuru ila muhasin imra'atin yani bi annu buladoke unu bulagbe balale thumma yaghub basarahu taki meji undu pade bunu bulalate meji unko illa akhlafa Allahu lahu ibadatan ọ̀nà kẹlẹ̀ dókè ọ̀nà obìnrin kì gbígbẹ̀lẹ́lẹ́ ìròhìnlá lè gbìrì gbìrì gbìrì gbìrì gbìrì gbìrì mọ́ gbọ̀dọ̀gbọ̀dọ̀ òfin ìlú tọ́ rẹ̀ eríkè lítàkì méjì òǹdò tíyàn èkì máa tààlà àwọn wa ní ilẹ̀ aláwọ̀mdáwọ̀ tààlà àwọn wa kémọ̀nà ẹnẹ́kì orí ọgẹ́lẹ́ tàkì méjì òǹdò tíyàn ilẹ̀ wàtí ilé kọjú anyi akyẹnì lẹ kókó kele kọlá rẹ ọjọ abomi ẹbọ mama wọkọ katonu ma atsọ katonu ma atsọ wòdoni jalè gbọmi gbọmi gbọmi gbọmi má kó do oyi kọlọ kó dodo. ìyàbẹ lẹ ẹ anya wá mẹ ṣe é dáhùn anya jẹ yín tíá tíá tíá tíá tíá pé kùkù imú lẹ rẹ má lè má dága nàrà kárọ abẹni àkónobulẹ ŋaŋaŋaŋa ilé ọlọjọ ŋàtìŋàtìŋàtì ẹwìn bá dá àyà mama ni ká tẹ ní. bẹ́bọ̀ ìkúgbò ìwáyìn tí ó ó lórí ẹbí ẹnẹ ló tún ní àwọn ọlọ́mọ yóò ẹ̀rí ònàdágò káàkiri ilẹ̀ ọlájọ abáyìnàtì ìrìnàtì ìrìnàtì ìrìnàtì ìrìnàtì kéyi ni mo kéré jona kéni amé abdo ko bano wa tabale ene katri ki dago abili hola richo richo ki jada mu dago ngati ununu nunu yi ene ko dago gbok maru bolu ti vilidi o mo ya dago gbok tang ma chane bolu yi o mo ya dago lo maru hafu yi hafu le do e wanen ọmọ ya dágọta ma ń dàbí channel second half gbogbo takọ referee kí blow whistle a final yìí ẹ̀lẹ́bà referee ìwọ̀n blow ìwọ̀n bí àníyẹ́ ìlélẹ́ ijú ẹni ẹlẹ́hùn yẹ́hùn gámìnà lọ́wọ́ ti gbogbo ẹ̀tọ́ ọ̀nà kámẹ́ dágọ pa ní kàfàrí dágọ kẹ́ gbogbo tí mi ti mẹ́ tẹ́ ẹlẹ́dùkú lálọ́ kẹ́ ìmọ̀ àpamọ́ ní kí dágọ ilẹ̀ ẹni ń àti ọgá kọ́ dí kìdágbé akọ̀lá dẹ̀ tó àmìbí àtọ́ mẹ́gbà hadith gidẹ̀ kúmẹ́ àwọn gì philosophy behind this hadith or philosophy that eh, eh, encompasses this hadith kọ́ mẹ́nu gbọdọ̀gbọ̀ kúmẹ́ libre kóhùn anibi ẹni ẹlẹ dó kí méjì dúgbò ẹ̀wùnyàn ọ̀nà bẹ̀lẹ́kì gbígbẹ̀lẹ́kì láàlẹ̀ gbódòkè rọ̀rẹ́ láàlẹ̀ tàbí méjì kóbọ̀ tẹ́tò dí ọjọ́ ejú kí kóbọ̀ tẹ́tò dí ọjọ́ tó máa ya gbogbo basarahu ilẹ̀ akọlẹ́fọwọ́wọ́lẹ́hu ìbáadẹ̀tàn yẹ jídù halawatuha sédé wọn yóò mẹ́gbogbo ẹnẹ̀kì mílíọ̀nù bìlẹ́kì méjì kó bọ̀ tẹ́lẹ̀ ojú tẹlifíṣàn ìlú méjì kó ọ̀fíìmù ìwágò mílíọ̀nù bìlẹ́kì rọ̀rẹ́ àwọn ìméjì òwúrò ńlọ́dún ṣe gbé wọ́n wá ìméjì òwúrò tó ní ọjọ́ ọjọ́ ẹ̀ṣẹ̀nẹ̀lẹ́ẹ̀lẹ́ ìbáadà ọjọ́ ìrànà ọjọ́ ìtàlàhá kì á hẹ̀dọ̀ á náà tẹ́ bí ẹbí ẹbí ẹbí ẹbí ẹbí ilẹ̀ pẹ̀lú ayẹ́ kẹ́nà lẹ́ẹ̀dùn ẹni kì í gò ara ń lé kìméjì òǹdó kìméjì òǹdó ẹrẹ rẹ̀ tó dí ọjọ́ kó máa dé tilẹ̀ المسند إمام أحمد ولا المقوى إيه حديث يفسر آية كده بكي فسر آية يفسر هو بكي bẹ́ẹ̀ ni ìhámà sáàbọ̀ súnà ìdé mọ́sánàdì máàmù ahmad báyìí àmà sáàbọ̀ súnà máa ká máa sáàbọ̀ súnà súnà abúdáwọ́dà súnánù tarmizi súnánù nasa'i súnánù ibùnù májà súnánù dárimi súnánù ibùnù khuzaima súnánù sunan eh? sunan sunan sunan sunan eh? bayhaki ilé àdíṣìkì wọ́n mọ́lẹ́kẹ̀ ẹgbẹ̀ẹ́ ni anẹ́bì sallallahu alaihi wasallam ifẹ́z àwọ̀rọ̀tẹ̀ka ilẹ̀ mìíze òjẹ́tẹ́ka ìdàgó ẹ̀dẹ́ igidẹ́ pàtàrà ayalẹ́wọ̀ ya fẹ́zọ fúrújọ nkó kanwọ́ mbógidẹ́ ima ni mọ́jọ́ ma ìdẹ̀ ogánẹ̀ má dẹ̀ madogago ẹ̀nà dún ẹ̀dáwí hostel bọ́bulẹ̀ skúl bá kẹgbẹ̀rẹ̀ náà kí tọ́mọ̀ ó tẹ̀lú gbé ó bókẹ̀lẹ́ àmà gbápagbápa kọ́dé kọ́dé kọ́dé kọ́dé kọ́dé ọmọ ọ̀nẹ́yìn ọ̀nẹ́yìn mébìé majagbọ́ládàmá tẹ́bọ̀ ó yọ ìbẹ́kìtì kírísítẹ̀n ní wà wá kéré káàkiri ṣọ́ọ̀tì má ẹ̀ àwọn lè ó ọgbẹ́lẹ̀ gbogbo wọn tágbò rẹ̀ máa yọ yàwọn wọlé máa ń ọgbẹ́lẹ̀ ní dẹ́ skúwì ọgbẹ́lẹ̀ ní dẹ́ rámi kọ́pà yìí dédé kọ́pà yìí kì nà dí ní tágì ló tó kí kọ́pà ẹgbẹ́ kọjá tí kò tégé wọlá lólẹ̀ ìná àmọ́ ọlé ni mẹ́kòjì káp ẹgbàgbàlíkà náà tọ́tọ̀ kẹ́ imdu gwe kisi wo public ogenele wa ke won ta go wa wala gba ge nu to ka bo e ki madoni amane ke kodu abe kodu to do gele wa ta go wa wala egi mu aha egi akra imam ahmad bin hanbal na golu ka ki lola ndu ken ahmad ibn hanbal on pamone ụmụ anyị agwọla adama eyi agwọla adama anyị ẹni ngwọ bụ hete gbaa ìmọ̀rọ̀ àtàyè ha ẹni ma ẹ̀wọ́ mọ́ta yí awọ́ mẹ́rin gbogbo tágọ́ gbagbalagbá dàmọ̀ ọ̀hún yẹ́ ẹnu kúnnù ni ọ ya

ìyàtí a lè rí orí lówó ìlú pàwẹ̀ <laughs> ẹ́ hadithi gàdó yìí mú yìí wọ́n wà níbi ẹni ìfẹ́ àwòrọ́tẹ̀ka ẹ̀kẹ́ bìdà agóhó ẹ̀ dé kẹ́nẹ̀dú kí wérí agóhó ẹ̀ ìlàmì zọ̀jẹ́tìka orí kékeré nẹ̀kì àrí agóhó ẹ̀ kì máa nù wá lọ́lọ́gbọ́jọ́ bàkọ́yàwó ẹ̀kẹ́ lẹ́ àwọn máa mẹ́lẹ̀kẹ́ fi inú ká abẹ̀kádókọ̀ ọjọ̀jọ̀ wẹnu gbóhun zẹ́ẹ̀lìká éèdàgbóhò ẹ̀dẹ̀ lẹ́yìn azìkáàlẹ̀hùn ilẹ̀ fẹ́rún mápìlì òjẹ́ ẹ̀dọ̀ àmàdọ́jọ́ òjẹ́ àdí ni máa fẹ́ nàgánìkó dábàlù kàmá kọlaka mẹ́ẹ̀ni mẹ́n àfíìsà bẹ́ sọ̀rọ̀ wúwú ẹnẹ́kì ìdíwgánẹ̀ ń dèkì máa dógbọ́ ọmọ àbíẹ́nà ọ̀làbọ́bẹ̀rẹ̀ kí dógbìgbò gògòrò ìbòbòlẹ̀ dògàgòrò bókẹlẹ̀ ní àwọ̀rẹ́sọ̀wọ́lọ́wọ́ nóòrà ń fi bẹ̀sẹ̀ rọ́tìdì ọjọ́ àjò ẹmọ owó òfánẹ̀ èkèjú hànẹ̀ múdàbí ojú ahmad ibn hambeli nga ahmed hostel abẹ́kọ́gẹ́ náà ma yóò kọ́ ní àìmí ma yóò gba yí ọ̀há abẹ́ká yí oko ìṣe gbọ́nbò ó tẹ́kó tágó òjò kùbóbùlá wúchòkùchùgbò kùbóbùlá lélẹ̀ kọ́ màmá àdọ́ni bọ̀tí ń dàmdẹ́ kọ̀kà tí wà á kàmá wà yìí tó nobulẹ̀ tọ́nàkẹ́lẹ́ mà kúmálẹ́ àgóhò ẹ̀rí ó nobulẹ̀ lọ́nàkẹ́lẹ́ náà gé kàbá yọ ẹta awé ojú òbóbùlẹ̀ tán rẹ̀ orin ahmad ibn hanbal yana bẹ ní ẹmẹ ń wọ́bọ̀ ẹtẹ́kótágó gbá ẹmọ́rọ̀ tájì ẹni ẹmẹ ń wọ́bọ̀ látẹ́kótágó gbá ẹmọ́rọ̀ tájì wọn ya na yóò mìnú bílẹ́hì wọ̀lì yóò mìnú àkírí ẹlẹ́ dógidi ìmáni pàláwọ̀ ẹ̀nà àtẹ́kọ̀ yóò kejú àmọ́nà alé ní ẹlá bí mi ìlẹ́rìn tí é dé kí inú pòkì lágbó ìtakò ọjọ́ sọmájálà yóò ẹgbẹ́ kò mi lòkọ́lá lẹ́ẹ̀bá takò mi àyà ọmọ kó yàgò kókọ takò wọlé takò mi yàgọ́lá òye súnà kéte kẹnàkì lẹ́ẹ̀tù wa abu abdullah o ẹwọ lè yé lẹ labari ẹ̀dá o dẹ ọjọ́ ka kó miẹ kan wọ ẹ mú ẹdún dama alìjẹna ọjọ́ ń mú ẹdún dama alìjẹna orí àwọn tí lẹ́kẹ́tẹ́gẹ̀ wà jẹ́ alaka imaman yóò kó tẹ̀dà bí i fi dúnìyà òyìnbó mẹ́dù tẹ́ ní ọ̀tọ́gbá kàmúnà náà dẹ́ sí rẹ́fẹ́rẹ́nsì kò ìṣòwò máa náà sí rẹ́fẹ́rẹ́nsì akẹrẹ bọ́ ìhìnlẹ̀ gbogbo takilẹ̀ kitapa likitidai bi sunnati lẹ́mà tẹ̀dẹ́ta bi sunnati rasulillahi tó dé kọ́sẹ́lẹ̀ bi sunna níbi muhammadu wẹ́kẹ́ kọ́sẹ́lẹ̀ bi sunna níbi ilẹ̀ kọ́yọ́ kẹ́dẹ́ yẹnu wẹ́ni akọ́la dẹ́ yẹnu mi màláíkà jìbìrìlù dẹ́ tó dé it's possible kó nàkílẹ̀ màláíkà possible kí wá di làbárí ìhọ̀ná na gane ko imamu ahmed ṣonga adọ́dún èmì ìní rẹ̀nẹ̀ onímọ̀nà àpọ̀tù dọ́dún pẹ̀kà yàtọ̀ láwíní musnad imamu ahmed imamu ahmed bin hanbal gbọ́nàlẹ́ ilẹ̀ ẹgbẹ̀ magbọ́dún ẹnẹ̀dún málẹ̀mí dúkìá ti wá yẹ yí súnà níbi réyó mẹ́ni ti rẹ̀nẹ̀ àmì àti súnà súnà súnà ẹnà ẹnìkejì fọ́lọ́pì súnà pàkókè ébù ṣe dé kọ́lọ́ ìbẹ̀rìlà kọ́lọ́ gbógá gẹ́ẹ̀tẹ́ àmẹ́kọ́ àfi súnà súnà súnà mẹ́tàdì ẹ̀yìn hàmùnẹ̀ àbẹ̀kí ilẹ̀ jìbẹ̀rìlà ní ẹ̀ṣẹ́ mọ́lẹ̀mí dúkìá kọfẹ́lẹ̀ ṣẹ̀tàn dọ́mọ̀ ṣẹ̀tàn mọ́lẹ̀mí dẹ́mọ̀ àbẹ̀ká mọ́hálùl bídíà dọ́mọ̀ ọjọ́ kí máa nà rẹ́jọ́ dọ́mọ́ wa aláwọ̀ kí máa nà rẹ́jọ́ dọ́mọ́ wa tó dábálẹ̀ ìwà wọn àdéfì e imam tabarani wallahu a'lamu bi sihhatihi hadisi lati an abdullahi ibn mas'ud o ja ya gidai koge hadisi ki afasara yayi kanibi sallallahu alaihi wasallam yani inna an-nazarata samun min sihami poison ọlọ́run ìtẹ́kwé àmì poison yé bìlì ọ̀pá ìtẹ́kwé ọ̀fá poisonous arrow yé bìlì ọ̀pá ìtẹ́ nù bíbí ọlọ́run ìtẹ́ fọmẹ́ntẹ̀rẹ́ ka ha ẹnà kì bíbí ojú fóònù ẹnà kì bíbí ojú íńtánẹ̀t ẹnà kì bíbí ojú television ẹnà kì bíbí vcd DVD, so on and so forth. Ẹ̀wọ̀n ojú àti ìrìnlẹ̀. Fọ́mẹ́n tẹ̀rẹ́kà ha mọ̀ fàfẹ́tí, ọjọ́ àkínàkì tó nà tó lóòpò mi kò tọ́jọ́ Abdeltuhu Imana, ṣe dé kó pàlọ̀kú mi máa nì yẹ pẹ̀kọ́dún mẹ́nẹ̀lẹ́, yẹ jídò aláwọ̀ta ha fi kọ́lùbì kí a yí dáadé Imani láì mọ́ mẹ́dọ́n. Ẹ́ inna Allah khabirun ko وبلغوا خبير بما يصنعون الله وانا تجد يعدل ina جندو كما دوا تشپاپو وكما onobele ke yanya pirijo lomolomo e mana tene onobele lobi e matago hoji haji ke unle ki de ivono e take mkoji boka take mi password ne lock maja jomo abe do taji amal majire moja le made male male male hin ẹgbà kọmọkọmọ kékèjì ẹka lè dùkìá ń bí akẹrẹ bọ́ amadi ma yóò dó ẹwẹ̀ mú ma di sẹkẹrẹtìrì mú wù yéjú ya ma bàbà ma wọ́n dù wú kàwú ẹ̀ tó dúlà mi hónà àmọ́ ọmọ búta bóyìí dẹ́ ìyàyé ta ẹmúdà mú ní bí lè ẹ̀tẹ́ni wọ́lọ́dẹ̀ yìí lẹ́tàkẹ̀ wọ́wọ́kù mú kọ́ mọ́ yà ẹ̀tẹ́ni ọ̀rọ̀ password ń ànẹ́dù chairman ẹ̀rọ alùlẹ̀ bókó bọ̀bì yálì àmàbẹ̀yí mọ́ yàbì yálì gidẹ̀ ẹni password mú kọ́ mọ́ yàyẹ wọ́lọ́dẹ̀ yìí lẹ ẹgbàtẹ̀ gàwọ́ tọ́ gàwọ́ ìgẹ̀mọ́lẹ̀ ẹ̀mú password ẹ̀dọ́ ẹ̀mẹ́wọ́ ẹ̀bì ẹ̀mú gbọ́lẹ́bì ẹ̀pọ̀ wàkùn gbogbo àgbà ahárúná tó dábálò ti tààrà àyà ìmà láwọ̀ yẹnu wọ̀n láwọ̀ àbírún bí máa yọ̀ snarun aláwọ̀ sáàdì labari tó yẹ ń gbú ẹmù gbéjúmọ́ yọ̀ dúgbòdú àti lẹ́wọ̀ ìwọ̀n kà ibi sórọ̀ tó gọ́fíìr aláwọ̀ yẹni yá alẹ́mù kan iná máa tó kha'inatal a'yuni ogane yu bejumaja one yu parolo dudugo igoramu ya toje jomo eju ki parolo dudugo yi eju se panye kengi mugane nkola le toje jongo ki goramu tengwa igwa ajigo igoge kojodo ko kha'inatal a'yuni gbogbo kìpé yúrùtọ́ yóò yí gbogbo yà àti égìgò ìwágbó ìyàmákọlọ dàbú gbogbo égìgò àrámù tẹ́yìn ilẹ̀ aláwọ̀ ákàrẹ̀ ọjọ́ mòwé àwọn ọmọ ọmọdé dó kàṣẹ kádó yí má yà ẹ̀wọ̀n lọ́nà tó rẹ̀ àdó rẹ̀ ẹ̀wọ̀n tó pẹ̀ abájọ yìí ti tó bá aláwọ̀ mọ̀gọ̀fẹ̀rẹ̀ lẹ́nà wọ̀rọ̀hámùnà aláwọ̀ mọ̀gọ̀fẹ̀rẹ̀ lẹ́nà wọ̀rọ̀hámùnà